والصلاة والسلام على رسول الله وآله وصحبه ومن والاه. Àkọ́ wọn ni kí a bá wa fúnra ní màrà lórí ọ̀rọ̀ ìbínú ìbínú um, ọ̀rọ̀ tó pàtàkì ṣé nǹkan àkọ́kọ́ pé kọ́kọ́ mọ̀ ní pé Islam dínú ìfẹ̀sọ̀rọ̀ nígbà tí èmi dínú ìfẹ̀sọ̀rọ̀ òun ni kọ́ àwọn bá dá àwọn kankan mọ́ wa tó ṣe pé níbi tó wúlò sí bọ̀ tó ṣe pé téèyàn bá lò ó ẹgbẹ́ àbí téèyàn ń lò mí ni ò dáa ọlọ́run ní orí rẹ̀ sọ fún mi má lò ó torí ìjọ tó bá ní ìdẹ̀ tó wúlò sí kò sí kankan tọ́lọ́wọ́n ọba tó dá mọ́ wa tí ọlọ́run wa sọ yóò wá sọ pé pé wọ́n dùn rárá ẹ̀wò nísìnyí báyìí ọlọ́run bá dọ́mọ sí ara tó ní ṣáwà ṣáwà ní pé ó láwọn ẹ̀ka tó jù rẹ̀ mọ́ mú ẹ́ nísìnyí báyìí ọkùnrin fẹ́ràn obìnrin ọmọ nìyẹn fowó ọmọ èèyàn fẹ́ràn yìí kò ní ẹ̀ ní nínú ṣẹ̀rí àpáta mọ́nà wà bọ́ pé bó ṣe fẹ́ràn ẹ̀ ó gbọ́dọ̀ ló rárá ayé àti ìtòlù òsì ní ti báyìí kọ́lọ̀ mọ̀ kó ṣáwà mọ́ wa ẹ̀sìn bí wèé tẹ́ ẹ máa gbá àwọn wọn níyàwó wọn fún obìnrin fún obìnrin àbúrò rẹ̀ àpọ̀já tó fẹ́ràn owó kọ̀ǹtínà kọ́lẹ́ ẹ̀ aláàbí mo ti owó náà tọ́lọ́ pàjọ́ ló sí ọ̀sìn náà máa tẹ̀. nípa pẹ̀pẹ́ báwọn bá mọ̀ wípé kò sí ẹnìkan kan tí nǹkan tẹ́lò míì ní ewu tó bá dà ẹni tí ò lówó ọ̀yọ̀ ọlọ́run tó bá ẹni tí ò ní máa gbá ọ̀yọ̀ ọlọ́run tó bá yìí ọlọ́run wá ní blọọkù ẹ̀ gbogbo mọ́ wíṣí pé yóò wá sọ ọkọ̀ òkè tó bá fẹ́ ṣe lọ ìwọ náà béèrè lọ́dọ̀ ọlọ́run má wíṣí ìdẹ lòmíì kó lọ òní blọọkù má bẹ́ẹ̀ ọlọ́ni láti àtàwọn ìnáwó àwọn ọ̀pọ̀ òdìdí bá ọ̀pọ̀ àláwọ̀ ọ̀pọ̀ ẹ̀rù nǹkan ọba ìgbọ́ lápáwọn apá lórí apá tí ìtàn wíṣì ní pé nígbà ọlọ́run bá dọ́kọ̀ pẹ̀lú àwọn tóbìrì ò lé ní láéláé ó dóbìrì pẹ̀lú àwọn ọ̀gá ọkùnrin ò lé láéláé ní ìbá sáà kéde náà ti dóbìrì ẹ wọ́n kọ̀ mọ́ bóun dóbìrì àbí ó lè ọkùnrin tó mọ̀ wúra ara nǹkan táwọn obìnrin ti ṣe lọ́kùnrin òní ti gbé òun ní ọ̀sán ìfọ̀n òun ló lọ́nà ìfọ̀n lọ́kùnrin bá lágídí ìfẹ́ ìlú agbára rẹ̀ ká àbí ọjọ́ dáhà ṣe é pé kéèyàn jáde lọ síwájú ẹ̀rù ọ̀pọ̀ ọ̀dọ̀ tó ń bá tíráì rẹ̀ láàrin ọ̀sẹ̀ kan aláàbò ló fẹ́ yóò yóò máa ń dáná ni ẹ̀ ẹ̀ wá fẹ́ kára tẹ́gbà ìwọlé nígbà tó bá sáàyè tóun náà bá ń ṣe kí lẹ́yìn ṣe gangan báyìí tí àwọn èèyàn bá sáàmù ọ̀fẹ́ kan ó rò lé ayé dà bá sáà ní òsì àjẹlú wa ẹgbẹ́ ayé òsì ọlọ́run bá ṣe tó ń kálu ọlọ́run lè rí káàlì náà sí ìbùn ní bàtẹ́ àwọn ọkùnrin ó ní ìpinnu tọ́lọ́wọ́ kọ́lá wọlé nìkan ìlọ sí ìbùn ní bàtẹ́ àwọn obìnrin náà ní ìjọba ìtọ́lọ́ àti wọ́n àlò ìjọba èrè ọ̀la lọ́pọ̀lọ́ tí ọba fẹ́ kí tó bá fi pé ìlú béèrè ẹ́ kọ́tù obìnrin máa ń rò tó dá níta ní máa bá aláyọ̀ ẹja àwọn olùkọ́ bí ìdílé ìdílé ìdílé ìdílé àlọ́ agbára ẹ̀ lọ́kà ogun ọ̀hún wọ́n pé báyìí wọ́n náà ní bàbá ọkọ̀ olówó ní ọ̀kọ́lọ̀ ọ̀kọ̀ olówó bí wọ́n ti bá ti tó wàhálà àwọn obìnrin jẹ̀ wá àwọn táwọn olóbìnrin rárá wọ́n ló fi lójú ìkọ́ kò sí nǹkan tó wà bá dá wa dára tó lọ́ọ̀fẹ́ bàbá tó lè sáré ara rẹ̀ náà ni èèyàn lágbóòsè ọbẹ̀ tẹ̀ ṣe tàbí ọlọ́wà ti gé ìjọba ẹ̀dẹ̀ ọlọ́wà ni sáàbì ìgbà ẹ̀kọ́ bíìtì ní orí. má wí sí pé olùkọ́lọ́ bínú kí ní kí bínú àti sọ fún àgbékó mọ́ kí wáyé ìjọba àdàpọ̀ṣọ́ atọ́kùn ká máa yá mú dọ́kọ̀ ìmọ̀ṣà. ẹ̀dá ni èmi náà sọ bínú báwo ẹ̀dá sí máa ń bí. tó mọ́ tuntun tí wọ́n lára ẹni tẹ́ mọ́ tuntun. àdàbí kí lè ń bí tẹ́ ẹ bá mi tó bínú rárá ẹ̀dá ṣe ánga ìfẹ́ ẹ̀sẹ̀ tó jẹ̀ mí. tẹ́wárí nǹkan mẹ́ta wá ní ibi tí ẹ̀yẹ kọjá àláwà bí ẹ̀yà bá fẹ́ fi ká ìyẹn èyí nínú láti ìyàjẹ ni bí ẹ̀yà bá fọ́ bá tọ́ sí àjẹ ẹ̀ ẹ̀ ó ṣe é sọ lẹ́yìn kan bẹ́ẹ̀ tó tọ́ sí àjẹ yá pé wá fẹ́ nà ọ́lá ẹ̀ à ìbínú náà ṣe ẹ̀jẹ̀ máa ń mú bí tó bá ti wà nílé káwọn ìdílé oúnjẹ ní àárẹ̀ ẹ̀jẹ̀ òwe ìbínú làá fi ń ṣe bírísì ìbínú náà ṣe ń pa ní tó ìbínú gbọdọ̀ níbi tí ó kàn bínú ṣùgbọ́n ó ní jù tó yẹ làásọ ẹgbẹ́ òkà máa ń bínú tó náà mẹ́ta mẹ́ta wá ní sọ́fíìsì àbúrò lè wá wá ní ọba máa ń jẹ gbogbo tọ́lọ̀ bá dáná ṣe wọ́n lójú kéèrè ọ̀fẹ́ sàmì àwọn tọ́lọ̀ bá dáná wọn lójú káàkiri nílò ẹ́ ló já sí nǹkan. àkọ́kọ́ alùpàdé ìdí tó lé líìrì sí pípa yẹn. ìdí tó lé líìrì sí ìkejì àṣàwà kéèyàn fẹ́ràn kan tó ń tu lójú òun ló ń lé ìdí jíjẹ àárọ̀ àti ṣáwà ní ilé ìgbà àwọn mọ́tò ìlàbájá pò nígbà fẹ́ẹ́ tó jẹ́ ìṣẹ́ yóò jẹ́ òun ti ní èèyàn fẹ́ràn kan ní fẹ́ràn àtọkàn àlùfà. ìfẹ́ràn yẹn làwọn kèfèrí ní tó sá àwọn. ṣùgbọ́n ẹ̀ka ti lọ lọ fẹ́ràn kan tó yẹ kó fẹ́ràn kan ní ìṣe. so kúwà agbára mẹ́tẹ̀ẹ̀ta yẹn alùpùpù àṣàwà níyà kúwà ti ojúkòkò ojú alùpùpù àṣàwà níyà kúwà ti fúwà àti ìdínú àti fúwà àtàánù ìjọba ìdèlà ọkàn yẹn lọ́mọ nǹkan bí àtúntọ́nù àwọn mẹ́tẹ̀ẹ̀ta ni ẹ̀ṣẹ̀ tó tóbi jù àṣírí kọ́tù ìpáyà jẹ́ ìpọ̀sílẹ̀. Láti ṣe àyè ìdájọ́ ẹ̀ka lọ́sọ̀tún àyè ìdájọ́ ààbọ̀ mi nígbà. Nínú àwọn ìṣẹ̀ṣẹ̀ olókùn lọ́dọ̀ àdáṣe àdáṣe àdáṣe ní هو الذي هو خلق وقولوا هم الله ما تقول الله وأن تكون لك قوم عليه مخافة يسعى وأن تزاهي بحليلة النار كوهد نفس الوران ẹgbẹ̀rún gbígbá ìṣe mẹ́tẹ̀ẹ̀ta yìí ló wà sí ìrìnà táyà ìròyìn nàbà ọ̀gbọ́ ìlà àti sábà wọ̀lá ẹ̀dúró nàìjíríà tẹ̀lé hábà ọ̀gbọ́ ìlà lójú. ولا يزنون من يفعل so ìgbọ́n bẹ́ẹ̀ bá jẹ́ wọn nínú onímọ̀ ìṣẹ̀lẹ̀ èèyàn máa ń sọ àwọn nǹkan kan tó ṣe gbọ́dọ̀ náà ní ìpínlẹ̀ ìpínlẹ̀ so èèyàn yóò mọ wọ́n ti pé kí ìbínú yẹn má dé lẹ́nu pé kò ní máa ń jáde lẹ́nu ẹ̀mọ́ ibi tẹ́ẹ̀ ní àwọn èèyàn ti mọ pa àti ibi tẹ́ẹ̀ ní máa ń di àga mi ṣé kí o bá ti bínú gbẹ́jọ́ lọ́jọ́ wọn ní sẹ́yìn ẹ̀gbọ́n ẹ̀ẹ́dẹ́gbẹ́jọ́ wọn ti gbogbo bí ló lé ní pọ́kàtà pọ́tù tí ó ní máa jí òun sọ máa tí wà padà bàbá mẹ́ fara rẹ̀ sẹ́yìn fífara rẹ̀ sẹ́yìn yẹn ara àtúmọ̀ sáfù àná wọ́n pé èyí dábì olùsàkí àgbàdìrà yóò tẹ̀kú náà ìgbàgbọ́ ìwọ̀sọ̀rọ̀ wọ́n káàdì ìdílà òkè àwọn tó sọ fẹ́ẹ̀sì tí ó tó lé ìkọ́sẹ̀ ìbáṣọ̀rọ̀ yẹn wà á so àwọn aṣáájú tó kọ́ lóde ìwọ̀n ìkòsí ó ń sọ ẹnu rẹ̀ pé kó mọ́ sàwọn nǹkan kan lọ́sẹ̀ ìfẹ́ ẹ̀ bá sàwọn nǹkan kan ìbínú máa ń jẹ́ kí ìgbésẹ̀ ìyàtọ̀ tó bàbá tẹ́lẹ̀ ẹ̀ kọ́dà tó pé lóòótọ́ òdodo ni bọ̀ tó bẹ́ẹ̀ sọ ìbínú máa ń jẹ́ kó sọ. tó wá sọ náà ha kọ́dà bá ẹ̀rọ balẹ̀ gan ẹni tó sọ sí àníyàn lọ́gbọ̀n mọ́bìnrin bàbá kù èyí kẹ́mi mi tó bá mú nígbà tó ń bínú sọ̀rọ̀ tí nígbà tó ń bínú òun ti gbàdúrà lọ́dọ̀ ọlọ́ọ̀pá tó kọ́ lọ́ọ̀pá ṣe ní kẹ̀kẹ́ tó fi. ọ̀nà ṣe báwọn ọ̀gá mi tó yóò lò ó pé ẹ̀ bá mi lè lò. Madani ní Sham. Bàbá yìí lọ kàdé ní ẹ̀rọ àwọn bàbá tó lọ sọ ìlọ sábà bá fún mi lórí. Bàbá yìí náà sábà ànáyé. Salman al-Farisi àti Obeyi. Salman al-Farisi ló wà ní Sọ́mọ̀lá. Bọ̀dé bá tó wà fún ìbẹ̀rẹ̀ òun. Obeyi fà kò sí ìṣàkóso wọn wá ló máa lọ ìyá tó wọn lọ́kọ̀ọ́ lọ́kọ̀ọ́ lébà pè ní uber ó pè ní mọ̀dáì ó pè ní ìjà. bọ̀dùkú lẹ́yìn náà wọ́n ń sọ̀tọ́ lọ́wọ́ àwọn ọ̀rẹ́ pé àwọn àìkàbí àwọn ọ̀rọ̀ kan dáhùn sọ́lá sọ àwọn ìdíwọ́. àwọn ọmọ ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ láti sọ sọ fún àwọn yòókù náà mà bọ̀dùkú sọ wípé nígbà tá a yìí rí inú ló sọ ni àdébáyọ̀ ló bá dé àmọ́ máa ń bá àwọn ọ̀rọ̀ bí ìwà àṣọ lẹ́nìkan láàpò bí òun tẹ̀sán láwọn àṣọ. ìgbà tí ọ̀sán ìgbà tí wàá wà ní ìgbà àwọn táwọn wá jẹ́ sáàdé yìí wọ́n wá lọ sí oṣù náà ń parí. wọ́n máa ń gbọ́rọ̀ àná ìgbà láti sọ. ìgbà tí òde bá jẹ òde bá jáde lù òde bá sọ àwọn ọ̀rọ̀ fún òkú ní àwọn ìdílé ní ọdún àlẹ́ tó sábà pé nígbà bàyá àwọn kékeré nínú àwọn aláṣẹ wa ló padà dà láàmú lẹ́wọ̀n wà ẹ̀ kọ́ra tó láti fún ọmọ ẹ̀ṣin àwọn méjì irú ọ̀rọ̀ ìtàkùn àgbà ṣe sọ kẹ́ẹ̀ sọ pé èmi máa ń fẹ́ wá àwọn nǹkan tuntun bá ẹ̀yin náà ló sọ ẹni àbá tí bá máa ń gbọ́ àwọn èèyàn ìgbà bí owó àwọn ìgbà tó ti dùn àwọn àwọn ìgbà òbẹ̀rẹ̀ ó sọ̀rọ̀ wá sọ fún wọn àwọn tí wọ́n gbọ́dọ̀ òde báyìí wà lọ́wọ́ náà nípa ìbáyìí wọn á bàbá bàbá bá báyìí bàbá náà wọ́n sọ pé òde bàbá bá báyìí bàbá náà sọ pé òde bàbá báyìí àdìsí yìí sàn. lè lè báyọ̀. ní ọjọ́ ìgbà àti báwọn ọmọ ẹ̀rẹ́ ẹ̀ ń tó bá ti ń bínú tó ti kòkó kẹ̀ ẹ̀ ń àti ẹ̀kọ́ ìjẹ́ ẹ̀sìn náà ẹ̀wọ́n nígbà tí ń bínú sọ̀tọ̀ fẹ́ta àwọn gẹ̀gẹ̀ àwọn ẹ̀kẹ́ tó àkáǹtì ìsanwó àti ìyí àbùdọ̀ tí a bàbá fún olùkọ́ṣà ẹni máa ń tún lórí tààrà ní sùkúrù kan tá ń pè é sábà wàlẹ́ àti. lílìkì nǹka yìí. Àwọn téèyàn fojú wò fún ara rẹ̀ yẹn, kéèyàn máa ń gbé àgbè kọ́ńdà sọ̀rọ̀ yẹn. Bá ṣẹ̀rí ọlọ́run wá pé ọ̀pọ̀lọpọ̀ àyẹ̀ máa ń fi gbádùn bẹ̀rẹ̀ lálẹ́ kan. Ẹni ìwé ìgbàgbé àgbàdo wa, ìsìláàmù wá sì kàmí ìbátan. Omi tí yóò ní ẹ́sẹ̀ǹtì ìdí tẹ̀lé ìlú tó bá ṣe é àǹfààní ẹgbẹ́ block ẹ́ iṣẹ́ ìlú sì yóò pọ̀ ju iṣẹ́ ẹgbẹ́ block lọ ṣẹlẹ̀ òkú nígbà. ìṣẹ́gun ìgbàlẹ́ àrùn lọ pẹ̀lú nọ́pìọ̀ ha nọ́pìọ̀ pé tó bá fẹ́ blọ́ọ̀kù náà pé ìnira tó ṣẹlẹ̀ ká blọ́ọ̀kù ṣé yóò bẹ̀rẹ̀ ọdún tá a fẹ́ blọ́ọ̀kù lọ tó bá pọ̀ ju àbíyẹ̀wò ọ̀ṣẹ́ yóò sábà blọọkì ẹ̀jẹ̀ lágbára ẹ̀jẹ̀ pé méjèèjì ní lọ tẹ́ ẹ̀ bá ti wo ẹ̀rí àti pátó àná ní pálá. afẹ́ blọọkì kan tó gbé ní ìjà láwọn ìjà wọ́n ti ní ìjà wọn. sọ ẹsẹ̀ ti ní káwọ́dé agbọ̀dọ̀ wé rẹ̀ wọ̀n lọ́dà ìnira olóògùn wa hàtù wàhálà olóògùn wa àǹfààní wo lábúrọ́ọ̀kù yóò dùn sí àbáyọ̀ láti tó ìgbà lọ́pọ̀lọpọ̀ láti gbé papọ̀ ìlànà ìdí pé ọ̀gbìn bí ọ̀gá wàá lè fún yín sáàtì sí mẹ́ta mẹ́rin tẹ́lẹ̀ lọ tẹ́lẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ọ̀gá tó máa ń lo sáàtì mẹ́ta tó lọ sí ìjọba wọn. ẹ wo áyà tó lọ́wọ́ bá sọ fún wa àwọn obìnrin pé àwọn obìnrin wọ láyé sílẹ̀ sílẹ̀ tàbí wọ́n máa ṣú ọ̀ṣọ́ wọn. ilá àfi ìdíkù láti ní nàbà wọn kọ àwọn ará ìdíkù ní nàbà wọn bàbá wọn bàbá wọn bàbá wọn àbí àbí ìdíkù wọn sùn náà sábà ní ọ̀rọ̀ ọ̀rọ̀ pé ní àlàkà rẹ̀ kọ́ àbí kiri kiri àfẹ́ bọ́ olùdó ilé ìgbà yìí. bọ̀bọ́ náà sọ wọn sọ wọn ìta ẹ̀mọ̀ pé ìdílé wọn kọ́ sọ ọ̀rọ̀ láwọn. ara àwọn tó ń wá kó fè ní ìṣó ọ̀rọ̀ rẹ̀ fún òní àwọn máa máa àti ìmọ̀ lò. àwọn ẹni tó lè ní bá nípa àwọn máa jọkùnrin. lórí ẹ̀rú tó lè bá bàtà ni bọ́ọ̀lù tó sọ̀rọ̀ bọ̀ ẹni tó lóore jù ó bẹ̀rẹ̀ kó fún òun lè rà jù àbí kọ́dọ̀ kó lóore kó lọ lọ́dọ̀ àbí kí ló dé níṣẹ́ àlẹ́ òkú lọ́wọ́ pé kó lè mọ àbúrò kọ́dọ̀ kó fún àtẹ́kọ̀ọ́ bá gbọ́dọ̀ látàkà ó fi máa àgbàgbà ìjà lọ àwọn ọmọdé àwọn ìyàwó ìjà ọ̀gá bá ń kó lọ níbi tí ẹ̀ gbọ́dọ̀ ìbẹ́ ìjọba ẹ̀gbọ́n kúlẹ̀ ní wúlò àwọn mọ́sálà àtàkùn lè wà tó wà ní mọ́sálà tí ti fowó bọ́ wà ní kò sí nílé wọn ó gbọ́ wà ní kò sí nílé wọn ẹ ẹgbọ́n wọ́n gbọ́ nǹkan yé kò sí nílé wọn bá wọ́n tó lé náà wọ́n jẹ́ ọ̀pọ̀ bàbá àwọn àti ẹ̀dá àti ẹ̀dá ìlẹ̀ wa wọ́n ń ṣe ó dájú tó wà sílẹ̀ rí níta àwọn ẹ̀rù nítorí pé ẹ̀ka bẹ́ẹ̀ ní sọ́lá dòdò dòdò dòdò bó ṣe kó lọ́lá láti rẹ̀ àti ìṣọ́nù bẹ̀rẹ̀ àwọn ọ̀dọ́ torí pé ní àlùbẹ̀ yìí ti fi ìsìláàmù fẹ́ gbà pé kí nǹkan má ṣẹlẹ̀ fún àtàlẹ̀ díẹ̀ ẹ̀ kẹwàá sàmì ẹ̀kú kó mọ́ tẹ̀lé rárá lọ kẹwàá ló sàmárì ẹ̀kú lẹ́dà kú tàbá jọ mùsùlùmí islam tàwa àti mùsùlùmí tó wà láwùjọ kí láti wọ àrùn òfin àbí kí láàmù gbà lọ́wọ́ àwọn àgbà nìjíríà tó wọ́n nìjíríà tó ní táwọn òwe àṣẹ́bíkẹ́ ìdèrè ni ó ẹ̀ bá wọ́n lọ ìwé ìgbà tó wọ́n sábà àbílẹ̀ táwọjá nínú kẹfà wà jẹ òtò ẹgbẹ́ gbowó ìmọ̀lẹ́ kúkúrú wa ẹgbẹ́ owó ìní ọ̀jì wa ẹgbẹ́ owó ti bàbá sí ẹgbẹ́ owó ọ̀sẹ̀ jìnnà ẹ̀yà àgbò ó ní wípé àǹfààní tó wà bẹ́ẹ̀ púpọ̀ ẹ̀yin ẹ̀yìn ra yín láti ráwọn èèyàn tó ń kí alábẹ́ ìjọba yìí pé òkùnkùn yìí ni wọ́n lò ọkàn yín balẹ̀. àwọn kankan lẹ́yìn òní lè bá àwọn oṣù mú èwo ló fẹ́ ká nínú káwọn àwùjọ mùsùlùmí láyé káwọn àtàn tó wà lọ́dà tó wà káwọn wá bí júmọ̀ àkáwọn ṣe fìkì ọ́yìn bá wà. ju kí mùsùlùmí bẹ́ẹ̀ kọ́ wá sí wájú ẹgbẹ́ ọ̀tà. èsì mi wọ́n mọ̀ sí jọ́ tẹ̀lé o kò ní kí jùmọ̀ ẹgbọ́n kò ní kí jùmọ̀ á yọ ayọ̀ lọ́wọ́ bàbá náà ẹ́ ẹ̀ tó wọ́n jẹ́ sí pé wọ́n kú tútù sùkúrù báyìí tẹ́lẹ̀ ìyá owó sọ́ra ọ̀kan ìkejì ó ní wípé ẹ̀yin kò ní tọ́wọ́ ọ̀gá ṣe ó kí mùsùlùmí ó fẹ́ ẹni tó jẹ́ náà mùsùlùmí lóbìnrin kí òbí nítorí ẹ̀ṣẹ̀ pé bá rí bí lọ́mùsùn mẹ́wàá láwùjọ yìí tí o bá ti fẹ́ obìnrin gbogbo ọmọ tó bẹ̀rẹ̀ yóò bá ti fẹ́ mọ̀ sí ìjọba báyìí tó bó ṣe mú un ẹ̀gbọ́n tó bá ti pé ìfọ́n jẹ ẹlẹ́ṣà fún àwọn òṣìṣẹ́ wọn bí wọ́n ti hmm? kú mẹ́jọ. nọ́mbà ìgbé ti rí bàtà nọ́mbà ti rí bàtà bọ́ tẹ́wọ́ ká tó tó obìnrin wọn tó tó ọmọ tó lé. láti sájẹ́ obìnrin náà wọlé àwa ní ìdí láti ilé ìkó

àwọn tó jẹ́ ìgbà tí ó jẹ́ ìdí ìgbà tó jẹ́ nínú ìlànà ọlọ́pàá ọlọ́pàá lẹ́sẹ̀. ó ti sọ ọ́lẹ̀ tó kọ́ láàrin ọlọ́run tó ní ẹ̀jẹ̀ pé ìwà ìdílé ìwà àwọn aláǹtẹ̀ sórí ibi tí wọ́n yà tọ́lọ̀ fẹ́ gbà gbà gbogbo fẹ́ kékeré tẹ̀lé tí ó bá tẹ̀lé ó ṣe kọ̀ǹtọ̀ ó ṣe máa lè tó ẹ̀kẹ́ àpá ní bá bẹ́ẹ̀ tó bí sábẹ̀ ìgbàlẹ́ yà àti ìgbàlẹ́ sọ méjì ìjọba méjì ìjọba. ilẹ̀ ní pàṣẹ yìí mọ̀ wípé sábà blọọ̀kì kankan ẹ̀rín sábà blọọ̀kì kankan ló wà lè fi ìnira tó pọ̀ sọ̀rọ̀ òṣèlú. àbí sábà blọọ̀kì kankan á lè fa àǹfààní tó pọ̀ sọ̀rọ̀ òṣèlú. ẹ̀yìn wa gbàgbọ́ àti ìgbésẹ̀ ìjọba wọn ní ìgbà ẹ̀wù yóò bá ti dé ọtí mu muhammed mùsùlùmí kò lù ó dá kò sí lẹ́gbẹ̀ẹ́ nìkan náà àbí igi kò mọ̀ bẹ́ẹ̀ náà rẹ̀ wọ́n mọ̀ máa ti jẹ́ pé ìgbà tí ká gbá igi tàbí ìjọ kàlẹ́ ìgbà bá láti mọ̀ nípa tó lẹ́gbẹ̀ẹ́ àtẹ̀yìn tó bá ti jí láàárọ̀ ẹ̀ máa gé igi tó ti bẹ́ẹ̀ láti bí dé kúkúwé yìí ẹ̀rọ kúkúwé yìí ẹ̀rọ tí ọ̀pọ̀ kúkúwé yìí tẹ̀wọ̀n pẹ̀lú mú ẹ̀yẹ́ kan gbọ́ rẹ̀ ọ̀ tẹ̀wọ̀n pé gbọ́dọ̀ ló ti pọ̀ ní ilẹ̀ ẹ̀jẹ̀ kúkúwé yìí nílẹ̀ bá ìlú rẹ̀ gẹ́gẹ́ ilẹ̀ bá bá ti tó fi tó kọ́ ẹ̀jẹ̀ náà nù bọ̀dọ̀ ń gbé ọjà nípa ti tó wájú láti ìdí ìdè ẹni yìí tó bá kiri bá jẹ́ jù lọ́dún tó máa gbé lọ kí ni wọ́n ló padà wù nígbà tó bá kó iṣẹ́ wò lè wá fún ẹ báyìí lónìí. pé àpájẹ́ ní ìṣẹ̀lẹ̀ náà mú sí ìrìn àjò pọ̀ ọlọ́run igi lọ àmọ́ tó mọ iṣẹ́ iṣẹ́ kékeré náà ni tó bá rẹ́ nìkan pàtó tó rí bẹ́ẹ̀ bírèkù tó bẹ́ẹ̀ dà fún yìí wọ́n ló dé ìdílé kan ní ìgbòdè abẹ́ni ọdún ló ti má tàfẹ́ yìí nìkan pàtó fún ṣe rà ó ní ní ìwàhálà ẹni ẹ́ kí wọ́n bá gbé yìí tó bá ti bá òun lọ fọ́ nígbà tí ẹni ò ní ka ó lè fún ọgbọ́n náà fún ìdílé ọdún rẹ̀ ọgbọ́n ẹ̀mí ìdẹ́rù lọ tó ní gbogbo ẹ̀dá ni ẹ̀mú ìbáàbọ̀ ẹ̀yìn ìgbésẹ̀ ọlọ́run ṣe ẹ̀mú ìlú káyọ̀ tó kálù tó tó tó ìwọ́n ti fọ́dọ̀ sí báyà. so wọ́n bá bẹ̀rẹ̀ sàbẹ̀rí àwọn kì í ṣe ní tó ṣe pé wàhálà láti ṣe jọ àdéhùn wàhálà káàkó sí ọ yóò pọ̀ fún tàbẹ́ blọ́ọ̀kì òun lọ́wọ́ òfin blọ́ọ̀kì pé ká máa ná ọmọ òfin ṣe bísíǹnẹ̀sì tẹ́ bá dira ní fún mo máa náà mo kò lọ́wọ́ sílẹ̀ ẹlẹ́dẹ̀ níta náà ní owó adẹ̀rù ní ọjọ́ níta ẹ̀dùn lọ́wọ́ adẹ̀rù ilé aṣẹ́wó lọ́wọ́ ẹ̀dùn lọ́wọ́ ọ̀wá ní owó wà láwọn ẹ̀rí ìgbà àmọ́ mo kò lọ́wọ́ pé ìyá àti ìgbà tó kọ́ ọ̀pọ̀ ẹni tó bá búlọ́ọ̀kì ìdìlọ́ọ̀mù owó tó àwọn ènìyàn ní ẹ̀dá dáadáa wọ́n máa ń wò bí bọ́lá wọn Na ti yọ ọ̀dà wọn lábẹ́ balance. nígbà tó bá ti wá lẹ̀ irú kéèsì ẹ̀yìn ìgbà lẹ́jọ́ mẹ́ta wọ́n á gbé mọ́tò wá sọ́dọ̀ tí èèyàn bá wá gbé mọ́tò wá sọ́dọ̀ kò sí tó ń lọ onídìbò máa tó bá ti wá ìwà fún ìyàrá. wọn ò gbé kankan pọ̀ òṣìṣẹ́ iṣẹ́ aláṣẹ iṣẹ́ ìjọba ni ó sọ gbogbo tó kí lágbájá ṣe kí lágbájá àti ọ̀hún lè bù wọn ò fi ọ́ ọ̀gbọ́n tó bá ti ń dànù sí tó bá ti bá fẹ́ ọ̀gbọ̀n gbé. ẹlẹ́kejì ó ti gbà pé èèyàn bá ti aburú olúmọ̀ ìgbàgbọ́ wíwò láti ẹ̀kọ́ òkú ọ̀gá wà á ti rí bọ́ọ̀sì irú ilé ìgbọ̀nsọ̀. Gbogbo wáyà sí ẹ̀gbọ́n tó yẹ ẹgbẹ́ ọjà ń ṣe. So so fẹ́ sọ pé ṣé ìbàjọ́ pé láàrin ara ní ọjà àlàyé. Àwọn tí ẹ̀ka ti wá ṣe aburú débi pé kọ́dà ẹṣẹ́ òwádìí rẹ̀ gan gbà pé ilé ìṣẹ́ gbogbo ẹ̀ ẹ̀ wá How do you capacity? Ṣé ẹ ní capacity to do number? ẹni kan lè gbé ẹlẹ́ kúnámà akúnámà òní pé kẹsọ̀ pé nísìn àbájá onímùsùlùmí ni wọ́n yọ ẹ̀mọ́ fara ẹ̀gbọ́n ẹ̀mọ́ ti tó bá fẹ́ ẹ̀mí yóò tẹ̀lé ẹ̀gbọ́n tó rẹ̀ gbogbo tẹ̀sẹ̀ kí ẹ̀sìn bóyá fi ń lè wọ́n pàṣẹ àádọ́ àràbọ̀là ń sọ ẹ̀fẹ́ kúnámà ni ká mọ̀ sí ẹ̀kú kúnámà ìlú lọ́nà lábájá ọ̀rẹ́ ìdúró lọ́wọ́ wata ne a so ẹjẹ́ àríkẹ́ ìjọba sàmì ìṣẹ́ yóò bí pẹ̀lú lágbàáyé ẹ̀rọ sọ àmọ́ nígbà tó ń ṣe mùsùlùmí mẹ́ta ló wà láwùjọ àwọn ọlọ́dún wọ́n jẹ́ sí òun sì wá lọ́wọ́ fẹ́ bọ́ lọ́wọ́ ẹgbọ́n sàkóso ẹbí ó bà òun ò lè bí ó náà òun ò lè fi fún un so sábà ìdàrí àtàkùn ṣe afẹ́ blọọkù àbúrò ni but bí blọọkù àbúrò náà níbẹ̀ báwo ló ṣe agbára tó báwo la ń lò tó ẹ báwo ló ń gbà tó náà tí yẹn bá ti wá báyìí iṣẹ́ tẹ̀ yóò rọ̀ bẹ́ẹ̀ ìṣe iṣẹ́ ìgbà tó bá ti gán lórí náà bára lọ èmi rẹ̀ kò gbọ́ kò dé. fọ́dà kó tó kẹ̀ ẹ́ ìṣọmọlú àbí ọgbà náà ọ̀yọ́ bèè kọ́. èsì ẹ̀dá ẹni tí ó hàn ẹni tó gbé mọ́tò tó gbé wá sọ ó jì. ẹ̀gbọ́n ó hàn ẹni wọlé mọ́tò kéékèèké ó jì. kò dé bọ́ọ̀ nìkan ọ̀gá ọ̀gá ìgbẹ́ ní ẹ̀ka ti pẹ̀lú táwọn ọlọ́pàá bá dé wọ́n tún mẹ́ni tó ń táyà náà so ẹ tó tó fẹ́ sì gan ayé tó rẹ̀ sọ fún ọ pé wọ́n fi lọ kò tẹ́ta náà sábà ti wá rí lẹ̀ ó wá pàrọ̀ dàpọ̀ kí a tún fẹ́ràn bẹ̀rẹ̀ àdàkọ̀ ó tún ní ṣe pẹ̀lú ìdá bá yìí báwo la ṣe ní kìkà ní ìsìn báyìí ẹ̀sìn ẹbí jẹ́ lọ́bùkù ọlọ́bùkù ló ń bẹ̀rẹ̀ ẹ máa wò ó. wọ́n bẹ́ẹ̀ fáǹdì pé àṣẹ wọ́n lè ká àti wọn lórí kókó kí n wá bá ń sọ̀rọ̀ lórí àtẹ̀lẹ́ lóko. èmi ní báyìí ni wàá jẹ́ dírẹ́fà mo dírẹ́fà mo jẹ́ fàṣẹ dírẹ́fà. wọ́n wá ní lẹ́gbàá fún pé ẹ̀ kírísítẹ́nì lọ sí lọ́dún tí mo lè gbé àlẹ́ mi. Àwọn ah, ẹ̀fẹ́ àtijọ́ wọ́n lè àjọ tó bá mú ní ìlú yìí náà. Ẹni tó ń náà máa lọ bí apá lọ lè yọ̀ náà. Obìnrin máa ń bá ọdún yìí kó wà pípẹ́. O ní bí wọ́n tó ń padà. O ní bí èso lọ lóko. O ní báyìí tó lọ lọ afẹ́wọ́. O ní ìlú lọ lọ dání. Wọ́n yóò rà. wọ́n ní padà sùn irú nǹkan yìí tára jù wàhálà tó wà lẹ́wọ́ yóò pọ̀ ju bẹ́ẹ̀ lọ bẹ̀rẹ̀ òkú rẹ̀. ní àtẹ̀yẹ̀dá àtẹ̀yẹ̀dá ni wọ́n ń lò tó èyí aburú irú láti di ní ìdìbò ìyó ẹ̀sìlẹ̀ ó ti kọ́ mi. àbí kí n sọ fún ọ nípa wọn lẹ́nìkan fẹ́ lọ sí ọdún bá kọ̀ọ̀kan bá ní ṣàṣàyàn olùdókòwò yóò wọ bàtà lọ sí ṣọ́ọ̀ṣì àkéèké ṣọ́ọ̀ṣì tí wọ́n wọ bàtà lọ. ẹni tí ìjọba bá ti ní níwùsì ní ìyàtọ̀ sí pàtíkúlà ti lẹ́lẹ́ blọ́ ìṣẹ̀lẹ̀ òní blọ́ tó ń tẹ̀yìn yẹn lè gbé ìgbà lórí ògbóǹkó ṣe. téèyàn bá ti rí mọ́tò kan pàtó tàbí ẹran kan pàtó téèyàn fún eléyìí wọ́n jí ni tó kò ní òní ṣẹlẹ̀. But you know, regulations mean Islam is regulations to what I want. Over the hand. ẹni tó bá ṣe ní ìwé ìgbà ọba tó àkókò ìwà bá tó bẹ̀rẹ̀ ẹ̀yìn ẹ̀sọ́ kò ní kò ní ṣe ibi kò ní mọ́tò jáde ní ìṣẹ̀wá lọ́wọ́dá ṣé sọ́ọ̀tì lẹ́nu ẹ̀bọ́lẹ́nu.

ó ní kí n wàhálà ìkàlà ló ń lò kí sọ fún kò ní. ó sọ fún kò ní ìdílé rẹ̀. yẹ́ ẹ̀ ti sáré ẹ̀rọ ẹ̀rọ ẹ̀rọ fún ìdílé òkè tó gba àwọn nǹkan náà yọ gbogbo náà lọ wá di káàkiri máa wá jàpé káàkiri wá sí ìta tí ìbá ṣe pé àwùjọ ti dàrú náà tó mọ ìyàwó ìgbàlódé náà ó sì dé ọmọ ìyàwó ìgbàlódé náà ó ń dàbí kó wá wáyà ó ti dájú ẹni tó ti dájú ọmọ ìyàwó ìlọ lè rówó haram ó ti wá fúnra ẹ̀ ní ààyè láwùjọ débi wípé ibi tí wọ́n ti ṣe wàhálà tó owó yóò lẹ̀ san tàǹtẹ́ẹ̀nì owó rẹ́ǹtì ilé tí wọ́n ti fi rabaraba ó ti sún wọn kúrò ládùúgbò nù yẹ ya baba baba baba lọ ilé yìí fún ọdẹ lọ láti wà lọ ọgbà mi lọ nílùú so ní islam kẹ̀kẹ́ fi ní ọgbẹ́ ọ̀ká mọ blọọkì ẹ̀kọ́ tó dìbà tó padà dìde náà gbogbo alápàá ní ọkọ̀ bá. náà afọ àdìgbẹ́sà mẹ́ta àwọn ọmọ yẹn ẹ̀ka àti ẹni tí ń jẹ́ àwọn. Àbí? èèyàn sọ pé èèyàn bá nìkan bá àti wọn bá láti kó dẹ́mbà bí ìyàbọ̀ wa kò bá mi. Báyìí, èèyàn lè Ẹnu wa jù. Mo ní wípé December àti ọdún prefect concentration camp. The same at end of business year. So three questions. End of business year, we want to say end of business year. Kí ló tẹ̀ ní ìdẹ̀rẹ́sẹ̀? Gbogbo àwọn ọ̀wá náà. Èmi 13 nǹkan Christmas àmọ́ àwọn òkú yẹn ní nǹkan pé ọdún sóyè náà wọ́n ní jama àti jama mi tẹ́ bá dé mọ́sálásí lásìkò òun ò tí ì àwọn kan wá ń kí jama jama ìsànkì yẹn ọ̀ràn ìyẹn ní fún wa rí àsìkò òun ní wá tó lábùkẹ́ táwọn lè gbé jẹun náà méjì jẹ ẹ tó bá ti báwọn ilé ẹ bá ti bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ àwọn kòkó ni wọ́n ti mọ́sálásí bíi báwọn ìmáàmù ìmáàmù kẹ̀kẹ́ tó rárá sí lọ́rùn kò sẹ́sẹ̀ lórí ìmáàmù kó gbé jẹun náà méjì gbọ́dọ̀ kò sí ẹ̀jẹ̀ lórí ìmáàmù kó gbé jẹun náà méjì torí pé ìmáàmù ló tẹ̀ka lẹ́gbọ̀n sí mọ́sálásí àwọn ilé yóò kírun ẹgbẹ́ mi sọ kò tẹ́tẹ́ ní ìsọ pé tú láti kí wọn gbọ́ àyè náà yóò lè wá fún consideration ká ẹ̀jẹ̀ ká kí ọ̀sán pọ̀ tẹ bá ní ìmọ̀mù tí ò bá dúró ká kí ọ̀sán kò lẹ́sẹ̀ gbogbo nǹkan gan ni máa mú àsìkò tí wọ́n ní àwọn ni wọ́n ti máa sọ láti àwọn eléyìí ò fihàn láti kó jẹ àfẹ́ká tí wọ́n ti àwọn náà fẹ́ sọlá àjẹmọ́ àbí tó àmọ́ ti bàbá náà ti bẹ̀rẹ̀ ọkọ̀ òkú ni wọ́n wá ṣe màá mú yóò bá sọ̀ ọ̀dà kálí pẹ̀lú ọ̀tún náà bẹ̀rẹ̀ ni ẹ̀gbọ́n àwọn eléyìí náà máa fi wọn ní wọn wọn ẹbí bí wáyé ọ̀rọ̀ ẹ̀yàn làwọn ti ọ̀rọ̀ ẹ̀yìn náà irun tí yóò ti wọ ọdún ẹ̀ lèyìn ò gbọdọ̀ pa tába ti bẹ̀rẹ̀ mi fún irú ẹ̀sìn tó wòye ṣe yìí kan ẹ̀rọ bẹ́ẹ̀ gbọ́ mi ibi tí wọ́n fi ìdáwọ̀ tó lóko sọ̀lá fàlàsọ̀lá tẹ̀lé ọ̀sẹ̀ ẹ̀rọ kẹ́lẹ́ ìdáwọ̀ tí wọ́n ti sọ̀lá tá a bá ti bẹ̀rù tó tá a ní wọ́n bẹ̀rù tó ìmọ̀ ẹ̀yin tẹ́ ìṣe máa ń mú lẹ̀ lè pààkì mi ọgbọ́n mi ò gángan lórí ìdájọ́ yẹn pé wọ́n ti lè kọ́ bàbá ìsinmi wá lè máa ẹ̀yin o tẹ́yìn fẹ́ tẹ̀yìn mi ẹ ò gbọ́dọ̀ ìníṣẹ́ẹ̀tì ìràn mi náà èyí ti wá ìníṣẹ́ẹ̀tì mi àkọ́kọ́ níta àgbọ̀ yẹn tuntun ẹgbẹ́ ìrùn tẹ̀ bá sílẹ̀ yóò bá sí ẹ̀rẹ̀ kan lè kí n bá lù mí tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ìmúwà tọ́ náà sẹ́yìn bá ti wá bẹ̀rẹ̀ mí ó rò pé ẹ̀yìn yá mọ́sálásí yóò fẹ́ kọ́ńtì lè báwa táwa ní òun ní sọ tí mo bá wá lágídí pé ẹ̀yìn òní ti yí kó bá ti wá pé kó láwọn láti mọ́sálásí àwa náà ti ní táìmù àti láwọn èèyàn láti ojú ẹ̀rọ àwọn náà ní níbi ẹ tí mo bá yí arí tó bá ti rẹ̀ ẹ̀ṣẹ̀ ṣùgbọ́n tó bá ti rí pé a lè rọ̀ ọ́ ká rọrùn máàmù

àwọn eléyìí máa kí jẹ́ máa ti wọn náà lọ gọ́sọ̀ làwọn tí wọ́n ti máa jẹ́ pàlásọ̀ láta ẹ̀yìn làlọ́ kú bà lórí. àwọn olóòwò dà bí wọ́n rán yàtọ̀ yàrá wọn ti sọ̀rọ̀ wọ́n ti wọ́n bẹ́ẹ̀. wọ́n máa kí bí wọ́n wọ́n kì í jẹ jẹ kó má bí sọ́ọ̀kì yìí mẹ́ẹ̀ẹ́ ẹ̀rọ wọn wà fásitì tó wọ́n wọnú ẹ̀ yẹ́n bó ti gbé yẹn náà bá ti tẹ́lẹ̀ kan ó bẹ̀rẹ̀ lẹ́mọ́ ìdíkọ́jẹ̀ ìgbé nípa ìgbé ọmọ kíláàsì wọ́n fẹ́ kí wọ́n dùn ìlú tí wọ́n wá wọ́n wá ọ̀hún náà yẹn mú kí ọ̀rọ̀ yàrá wọn bá tiẹ̀ ìjọ bẹ́ẹ̀ náà sáà bá ti bẹ̀rẹ̀ ìjọba wọ́n lè kó bẹ̀rẹ̀ wọn ní pọ́ọ̀tì kan fún ẹ̀gbọ́n àbọ̀ kan náà wọ́n bẹ̀rẹ̀ tẹ́lẹ̀ tọ́ ẹni tó jẹ́ méjì máa ń tí wọ́n bá ti wọlé ẹ̀yìn olè bẹ̀rẹ̀ jẹ̀ máa mi bàbá kan sí ìjọba mi kan but àwọn tí wàá bẹ̀rẹ̀ tọ̀ mẹ́rin náà náà kọ́ òun náà ní tó láti gbó fẹ́yìn ọ̀sẹ̀ yìí já rárá sí òun dé sásìkò rẹ̀ lọ́dọ̀ nàìjíríà ó bá fún yín láyè dé òun tẹ́lẹ̀ tó bá ti ti ju ní ọ̀pá tó gùn òun. ee bá wọn ti jẹun ẹja fún wọn láyè tó wà ní kama kama kama wọn pa ilé bó bá tán ẹni bá ti tó a máa ń kun òní kọ́ọ̀tù tí lọ́ba lọ́ba wọ pẹ̀lú ẹni tó bá wá ń wá débẹ̀ tí oṣù lè kúnlẹ̀ kó ní tó máa dé tọ́ba lórí ìgbà ìgbà àti ọ̀lẹ́ pàtẹ́jọ́ ọ̀pọ̀nà èèyàn pààlà ayé ọba pààlà tí èèyàn máa kúnlẹ̀ ń bẹ̀ náà ibi téèyàn máa ń ní ìlọ́dọ̀ àwọn aláṣẹ náà lè ní kéèyàn máa frequency rẹ̀ fẹ́ tó bá dé ní mímọ̀ kò ẹ̀wọ́ ní ìdílé ga ẹ̀ máa fẹ́ lọ. sọ ẹ̀ ń tọ́ bá wá invite ọba fẹ́ kàtẹ́ fún àwọn lẹ́nu ẹ̀gbọ́ sọ́mà náà ó ṣe frequency rẹ̀ bá àwọn àti mọ̀ wíyàn tó jẹ́ fọ́dún lọ́dún wọ́n gba gbogbo kan tí ó bàjẹ́ ó lọ́ ẹni tó bá ń lọ lè ṣe sóòtò tó lọ́dọ̀ ọba nìkan ni ò lè rí pẹ́sìkò rẹ̀ ṣe sókùn yóò ní ìdí wọn. àwọn bá sì gbọ́n síbẹ̀ ṣòro lọ. ẹ̀gbọ́n wọn gbọ́n gan. ṣe rí bífọ̀ kọba tó yìnbá ìjẹ́ gbogbo àwọn àmọ̀yẹ àwọn ọmọ yẹn wò. kọ́ àwọn sọ fún bàbá arábíà ah, bọ̀fíìsì báyìí nà àwọn sọ pé àwọn mọ̀ ṣe tó bá ti wọ́n mọ̀ bí èkó jẹ́ tó bá ti mọ̀ pé tó bá ti dé òní sílẹ̀ kó bá wọ́n á pé sọ pé ọgbọ́n òní kì í dùn tó bìíní. wọ́n gbọ́n ju wo sẹ́yìn lọ́n lọ ilẹ̀ kan mọ́rọ̀ gbẹ́jú ọgbọ́n òní kì í dùn tó bìíní. ṣé fún dà táwọn bá ti kó bá fẹ́ rí pé ó ti gbogbo tó ṣe tán ó ti dùn ọgbọ́n ìṣẹ̀wá bí wọ́n ti kó yín so ọ̀rọ̀ bẹ́ẹ̀ ti máa sọ choice yẹn ẹni tọ́bọ̀ bá yìn báyìí tí wọ́n kan ló lọ ọ̀tà yẹn wọ́n ló ní ìdí ọba nìkan ló ní ìlú lẹ́mu pé ẹ̀kọ́ lẹ́tà sí ọba pé ẹjọ́ àbọ̀ wá bá àwọn bàbá wa ọba pé a ní ìsọ̀bọ̀tì rẹ̀ tó hmm. àwọn tàbí tó bá ní ìsọ̀bọ̀tì àwọn ìṣe kò rà pọ̀ sí o ṣùgbọ́n ìwọ ló wá sí bẹ́ẹ̀ni lion but ẹ̀yin sọ pé wọ́n yìn báyìí ẹ má yìn báyìí ẹ̀yin ní ìyá ọkọ. ọwọ́ àwùjọ tó wáyé pé ní ìsìn wọn bá pè ní bísíǹnẹ́sì tó bá ti tẹ́ wọn lọ́rùn tó bá mi tó bá ti tẹ́ wọn lọ́rùn. O gbọ́dọ̀ balẹ̀ pressure lè pe sẹ́ni mo ní ìjọba ọba lónìí mi tó bá ti kọ́ ọba ló bá yìnbá ìsìn dédé àwọn onímọ̀ ìgbà yẹn. ìdí wà láwa wà nù. tẹ̀wọ́n tẹ́tẹ́ ní bẹ́ẹ̀ wọ́n dáná lọ rò. ẹni bá ti dáná yìí sábà ní ṣe gbogbo ọ̀nà tó bìyẹ̀ yẹn wọ́n wà á pé tẹ́tẹ́ ò bá ti dáná ó lè kàn. bọ̀wọ́ tẹ́lẹ̀ wọ́n ní wọ́n lọ́ba ní kan lọ lè wọ́ ọ wá fún mi wọ́ ọ wá ni. sọ wọ́n bá ti wọ́ wá ìwọ́bẹ̀ kan ti lùsì gbogbo ọ pẹ́ tán ó kò dúdú ara rẹ̀ rí níbẹ̀ ẹ̀hẹ́n ṣé ní bọ́ọ̀bù sábà ti sábà ti tó ẹgbẹ́ máa ìfà ìyẹn wá ọ̀tọ̀ọ̀tọ̀ ẹ̀kọ́ ọ̀rọ̀ fún mi ẹgbẹ́ mi ìgbọ́sọ̀ àwọn ni wọ́n ní ìjì hmm? anybody tó bá ṣe tó bá ní ìgbà tí ó bá ṣe lẹ ẹ tó bá ìfọwọ́n àmì ìbálẹ̀ wọn ni wọ́n ń pọ́n wọn fi kà tó bó ṣe bẹ́ẹ̀ ló bó ṣe kọ̀ọ̀tì ibi tá a fẹ́ náà ní ibi tí ìbá ti pé àti ìpínlẹ̀ ogun èrè àní fáwọn aláṣẹ ká ṣe fún un àfáàní ká ṣe fún un lọ fún wọn dìgbà kan anything tó bá ti kéré ìdìbò ta gúdà wọn náà náà lè ìjà láfẹ lójú ẹ̀gbọ́n mi tó ibi sọkàn pé mo fẹ́ lọ ní yíyẹ díẹ̀ nǹkan ẹ ẹ ẹ wo mi ṣe bẹ wọn náà ló lójú náà ẹ ẹ wo tó bá wọn bẹ́ẹ̀ni tó lọ bá ní ọyọ yẹ ọkọ. òyìnbó ẹ̀yọ́ ẹ̀yọ́ ẹ̀yọ́ ló wà wí bá ti wà ní sọ̀rọ̀ bọ́ọ̀nì rẹ̀gílẹ̀ kọ́lọ́mbà kó máa ń sọ ní tí wọ́n wà tó wà ní stéètì tó tó ní kankan ẹni tán wọ́ pẹ̀lú pẹ̀lú ṣòkòtò sọ. tí wọ́n lọ́dọ̀ ọlọ́pàá wọ́n lòun ẹ̀kún lẹ́gbẹ̀ẹ́ ṣé èyí tí ó dùn kúnlẹ̀ lọ́wọ́ ṣe wọ́n. in fact jẹ́ ìmọ̀ wípé even last year àwọn sọ́lá kù wá ní ààrọ̀ ọ̀nà tí wọ́n ti fi ìyá jẹ́ ìyẹn nìkan fáwọn ọmọ. kọ́ńtò láti ìdíje ló tó rà kókó àwọn àwọn olùkọ́ pé wọ́n gba bọ́ọ̀mù bó bá fẹ́ lé sí nǹkan owó bọ́ọ̀mù lè kù sí kò tọ́ kò tọ́ ẹ̀gbọ́n ẹlẹ́gbà fọ́ọ̀mù bọ̀ kí fọ́ọ̀mù yẹn correspond sí iye price tó ṣe wípé kò wà tú ẹ̀ lọ́gbà tó ká lóò bá fọ́ọ̀mù sì dé báyìí kámọ́kùn kọgbọ́n fi máa rí ìṣòwò látọ̀pá àgbà rìbá tàbí kọ̀ọ̀kan tó ti jẹ́ ìṣòwò wa bọ̀kì tọ̀nà fọ́ọ̀mù àgbà tó òun láti mo fẹ́ gba fọ́ọ̀mù ṣùgbọ́n òun náà mọ̀ pé tí a bá print nínú fọ́ọ̀mù kí n bá fọ́ one billion nínú fọ́ọ̀mù yìí twenty naira náà one twenty àbí two hundred naira ṣé ẹ bá fún lábẹ́yá ní two hundred billion òkú yẹ kó lè owó ṣe é ṣe é ṣe é lé kó náà àyẹ̀wò ẹ̀kọ́ tó bá wọ́n ìfọ́ adé orí ìfọ́ rẹ̀ bá báyìí fọ́ọ̀mù ẹ̀rọ ẹ̀rọ ẹ̀rọ ìṣúyàn bẹ́ẹ̀. so fọ́ọ̀mù kí fọ́ọ̀mù wà ní nǹkan tó wà lórí fọ́ọ̀mù rẹ̀. lẹ́yìn tó wáyé owó tẹ̀ bá ti ń gbà ẹ̀yìn náà fi ra àwọn búùtù ẹ̀ ẹ̀ bá ra àwọn búùtù yẹn ẹ̀ máa tà ẹ̀ gbọ́ kẹ́ máa jẹnẹrétì owó ń bẹ̀ owó nù kìí sọ̀rọ̀ fún kẹ̀kẹ́ máa jáwọ́ àwọn èèyàn bí fọ́ọ̀mù ọ̀làwàlà so lẹ́yìn rẹ̀ ó kú question ọ̀rọ̀ pé a pé ó wà tó kàtọ́ ọ̀gbẹ̀jọ̀ làwọn àbú ó kébìrì ní ẹ̀hẹ́n ló dà fún ẹ̀ ọ̀dà pẹ́sàlá ọkọ̀ nù ìrẹ́lẹ̀ kejì kí mi ò mi ò sí ẹ̀kún ìjà láti kọ́ pẹ́sẹ̀ lẹ́yìn èyí wá sọ pé wíkẹ̀ndì àbí tẹ́rí àkọ́kọ́ anything tó bá ti pé haram ní báyìí lọ́la ọ̀pọ̀ ní haram tí ò wá sí ọ̀nà kankan tó lè fi tọ́ bí ò ti tọ́ fún mùsùlùmí lè sọ fún kéde ẹran kú ní israel ẹ àrọ́mù jíjẹ èyí ò lọ́gbà ah, àwọn kírísítẹ́nì máa ń jẹ irú gbọ́dọ̀ lọ́wọ́ bẹ̀ tó lọ hmm? wáyé ó gbọ́dọ̀ ta hmm? olùkíkí ni àmì ìsọ̀tọ̀ àti ìnàlọ́ha ìdá harrama shay'an harrama sana bọ́lọ̀ bá dìgbè kan ní haramu èyí fún ní owó kéèyàn mú owó àtọ̀bí náà bá haramu lóde. Hmm? so na, kéèyàn gbèsè ní bó ṣe jẹ́ haramu fẹ́ ẹ̀mí ń jẹ́ haramu ètò mùsùlùmí àti tó kù gbèsè bá kú lọ́dọ̀ tiẹ̀. ẹ gbọ́ ọlọ́run ilẹ̀ ìgbà ọlọ́run wa ní kàdé lóṣù. so kéèyàn owó tó bá ti rí báyẹn. àbí ṣe bàtà ẹni lu ẹ kẹ ẹ fa jáde kẹ ẹ ẹ lè nàjẹ ẹni ṣẹjá lọ́wọ́ àkọ́kọ́ àti ìyá ẹ̀sìn ní ìsìnkú èèyàn ní òde jẹ́ èèyàn ló jẹ́ haram. tó bá tó bá kọ̀ pẹ́ tó bá fẹ́ fún èyí jẹ́ tó jẹ́ irú nǹkan ní ìsìnkú. àmọ́ kó wọ́n kini fi ní ti haram ní fáwọn àti àlè ní kí àwọn àbẹ̀rẹ̀ báwọn kékeré káà to hmm? tọ̀sùn gbọ́dọ̀ ẹni tó bá ti di ọmọ ìgbà yìí pé àrí ìrùfà ẹ̀kọ́ yìí mo ń bẹ́ẹ̀ sí wọn kọ̀ obìnrin lè mi ó ní ó gbà bẹ́ẹ̀ kéde gidi ní tó bàbá làbá ṣe yóò fún pa fún lásọ torí pọ́sibítì làwọn pé ìyàwó tiẹ̀ náà lè wọ̀ kò ní jójú kan ẹ̀wọ́n mi ní jójú kan ẹni tó gbójú kan náà ló bá ní bá kọ̀wé ìjà àárọ̀ mi ẹ̀rẹ́ òfin lọ tó tó lọ sí àárẹ̀ ẹ̀yìn ò ní pé níbi akáwé tó sọ lẹ́sẹ̀ nígbà tó sọ fún wípé ọtí wọn ni ètùtù àtàwà lówó àwọn ògbọ́dọ̀ fún wa ìmọ̀ ọ̀gbìn káwa ọ̀wà torí pé ó ní olùkọ́ ni ìbọn sábà ó mọ̀ ọ́n náà kọ́ olè fún ìyàwó tó sábà kọ́ gbogbo ọ̀yà ẹ̀rọ kọ́ ìyẹn bẹ́ẹ̀ so ní December ẹ no kí ni pẹ́sẹ̀ aláwọ̀ ọ̀gá ìgbéra ọ nǹkan bí ìlẹ̀ bẹ́ẹ̀ kó tó fẹ́yàwó mo kọ́ kí nà ní gbọ́ ọ ẹ sọ̀rọ̀ pé kèéfì ń parí pé ok mẹ́ta ok mẹ́ta mo kọ́ ni ìrántí pé mẹ́ta ok mẹ́ta àti yíjì fún ok ìyàwó méjì ní gbogbo ìlẹ̀ yìí. ìyáálé ń ṣe wá ní ndị kí ni ndị kẹ́ẹ̀dì balance ìyáálé fún wa ìyáálé gba john ló ń lọ́jọ́ jù ní bẹ́ẹ̀ mọ́tà ẹ̀ fún ẹ fún pé ọ̀ya báwo ni wọ́n ṣe fún ilé justice sọjọ́ kìkìkì tó ní tó wà ẹ wà sọ pé àwọn ọjọ́ yòókù ṣé zero ní lọ́dọ̀ tí èmi ọmọ tó wá káàkiri ìbò ní kàwé káàkiri ṣẹ̀nùsá ẹ̀ ní ta ló ẹ̀yin ẹ̀ ló fẹ́ǹsì justice ẹ̀yin ẹ̀ ló fẹ́ǹsì of justice ló ṣe kí màdà pọ̀ bẹ́ẹ̀ àwọn láti tẹ́lẹ̀ sọ fún oníkókè ìdá ìsìnkí tá a bá sọ pé kápín báyẹn kọ́ o lẹ́yìn ìgbà tó bá padà wá wálé ọgbọ́n a wà á lo bí oṣù kan at the stretch point ah yes so na ah àti ìgbàgbọ́ lábẹ́ mú bẹ́ẹ̀ because àwọn obìnrin mọ̀ ẹ́ èyí máa ṣe náà lẹ́yìn bá ti lo sense of justice ni pé pẹ̀lú bẹ́ẹ̀ni ti fojú wò mo kájọ́ márùn-ún yòókù tá a lò pẹ̀lú rẹ̀ mo kà á sí kí n kà ní half day ẹ̀gbọ́n mi kìbí dọ́ọ̀sì wọn ní full day lélẹ̀ àti mo kà á sí half day so half márùn two and half day àbí eléyìí wọ́n wá ní àti full day àti tó bá àkókò àwọn a máa fún ẹ ní sátọ̀dé kan níbẹ̀ àbí níjọ lọ́sẹ̀ kan sábà ìgbàgbé wọn mú sunday bọ̀ tó bá ti di kí ní tó bá ti tẹ̀lé ọgbọ́n òkú gbé yìí ẹ̀yin lẹ́tà sí ẹ̀bọ̀ that ìgbọ́mẹ́kọ̀ yẹn kò rẹ̀ ẹ̀ẹ́dẹ́gbẹ́ àti búrẹ́kù kó tó lọ fi wọ́n jẹ́ ẹ̀bọ̀ ẹ̀rù tó lọ fọ́kọ̀ lọ fẹ́ sí yóò sí fáwọn ọjọ́ ọ̀hún ṣe dárò ló jẹ́ ẹ̀rù sọlá ọ̀hún so so ẹ̀ẹ́dẹ́gbẹ́ náà rírí rẹ̀ ẹ̀ gbà kò sí tọ́kì ní ojú kò sí náà ìgbẹ́mu ẹ bá lo fifty days pẹ̀lú ẹ̀rẹ̀ ẹ but ẹ bá ti travel náà ó lè ti travel ẹ̀ jọ lọ papọ̀ ó lè ní travel ẹ̀yọ̀ kan ó kó kọjá one million days tó so just fifty days nìkan yìí tó wá sí rẹ̀ ẹ má gbàgbọ́ ẹ̀yin náà bá ti dé bá ti sọ́dọ̀ ọ̀gbọ́n láàrin ọ̀gbọ́n ó wà ní ìlú gbọ́ àìsàn ọlọ́run nínú ìkọjá ilé so èèyàn kò kankan ní nǹkan mèremère bóyá ìbò ló ṣe ẹ bá a ọlọ́pàá kí àwọn obìnrin wọ́n ti àwọn nǹkan ṣe pé ṣé ìpín ẹ̀ ṣe ń sá ìkẹnu hmm. àkọ́kọ́ èèyàn lè tàdó àkẹ́ pẹ́ńtẹ́ ìṣòro tí ò bá ti kù ẹ gbọ́ ẹni tí ò ti èèyàn lè tàdó àkẹ́ fún ọlọ́pàá kẹ́ ṣe bí tìmọ̀ pé ìtẹ̀ fàyè náà ṣé wò fẹ́ kí ìtẹ̀ bá tètè yìí tó máa bèèrè lọ láǹpẹ̀ lẹ́kẹ̀ bá ìyá ọlọ́run ní kẹwàá bẹ́ẹ̀ máa rà á àbí ọlọ́run ní wàrà á ti wáṣẹ àtúlẹ̀ ṣẹ́yìn fásitúwà nílẹ̀ bí i àmàlà ọ̀kan ìkẹ́ mi gbáyé gbogbo nǹkan àmọ́ tó bá jáde sí àrùn òun wàá kọ́ báwọn tó fáyà ọlọ́run àtàwọn ọ̀sán lọ́wọ́ ọlọ́run ti ṣe ọ̀rẹ́ bì sọ pé kí ayé ayé báyìí ẹ ìkejì ìkejì àwọn abúlé náà pa ìjọba ó ní láwùkọ́ làlí fìràwọ̀ fìràwọ̀ tó ya wèrè jù tó ní àwọn ọ̀rọ̀ mọ̀kànlá ara tó bá sọ fún mi tó bá pàdé ìdè tó tó bá bá fẹ́ ọ̀la ìdílé ọ̀la sọ pé sọ́dá bára ọ̀la ọ̀sẹ̀ kù ká ọlọ́run fún fàgbàtà tí ó lára pé òun ó da lóòótọ́ wà pé kàbá ọ̀sẹ̀ tó ní kẹwàá ìkẹ́ ọlọ́run bá fẹ̀ kàkà tìbí rí kọ̀ọ̀kan ní ní kọ̀ọ̀kan ní náà ń jẹja ní ń jẹun fẹ́ẹ́ fi bìbì ẹ ẹ bẹ̀rẹ̀ lọ́dà ìkẹ́ ẹ̀hẹ́ tó ẹgbẹ́ ayé òun lẹ́bi rí pé kí ọlọ́run bá kúlù bàbá màdé dàlá alẹ́bi àkọ́jà ìbádìí ìwà tó yé bá ti mọ̀. sọ fáwọn kìbìrì pé ta ló ṣe ọ̀sán ọlọ́run ọba tó ní àwọn ọ̀sán ọlọ́run gbogbo àwọn ọmọ tó wà ní ẹ̀ sọ pé ó sọ pé wà pé ìgbàgbọ́ wà ní sọ pé kí àdínlẹ̀ dínà wà ní sọ pé gbogbo wọn ló wà fún àpapọ̀ àwọn ènìyàn káwá ní sàtán yàtọ̀ sí àmà tó bá já sí àmà fún àwọn ènìyàn ẹgbọ́n mi tó bẹ́ẹ̀ bá sọ bẹ́ẹ̀ èèyàn ò sọ pé bóyá tí kẹ́ wọn sọ ká ní kẹ́ ogun yìí tó bẹ́ẹ̀ bá sì kẹ́ lọ ọ̀nà kéèyàn tó wà pé wà máa sọ̀rọ̀ nípa ilé àwọn àfẹ́rẹ́ ìlànà tó kìí ṣe bẹ́ẹ̀ bá bá àtọ́lọ̀ bọ̀ tó bá ti wá kú nìkan èèyàn ṣèjì ó ní pé èèyàn sọ ilé yìí ó dáadáa kì í sì tẹ̀sán ìyẹn tí èèyàn fẹ́ sọ̀rọ̀ ọ̀kan tí ó ti ta ó sì lè wá sí ẹ̀ lọ́kàn and especially ẹ̀ ń tẹ̀ ń sọ fún wọn kì í ṣe tẹ̀ ẹ̀ kàn mọ́ ẹ̀ ẹ̀ ẹ̀ bá tó. ẹ̀ ẹ̀ ẹ̀ jọ ẹ̀ ẹ̀ ẹ̀ bá tó sọ̀gbà ẹ̀ tó sì ń ta yóò ń tẹ̀ ní ìdí tí ẹ̀ ní ìdí kúrin lọ́dọ̀ mi wọ́n ní kúrin náà jẹ́ ìdí ayé ẹ̀kọ́ ni ní ìsìn báyìí lè fi báyìí ànábì sọ̀tọ́ wà ní tabadọ́lẹ̀ yàtọ̀ bá fún wa lóúnjẹ àdó àwọn nǹkan ṣe fún àmì ẹni tó fún mi lóúnjẹ bá ń fún mi lóúnjẹ wá sí máa ń gbà kan ẹni tó fún mi lóúnjẹ tá a lé wí fún mi kí kébìrì bá fún mi ọkọ. Huh? so òfẹ́ kó jẹun òfẹ́ kó jẹun àlẹ́yìn ìbáàmù náà béèrè rẹ̀ ọlọ́ni ohun wọn ẹ̀rọ pẹ̀lú àwọn yóò jẹun yóò jẹun yóò jẹun tó bá dé lọ́jọ́ wa jẹyà so òun làmì ìṣẹ̀tọ́ láti sọ fún lágbáwá lágbáwá tó wá sí mọ́ṣáláṣí ó tọ̀ sí mọ́ṣáláṣí wọ́n wá sọ fún pé mọ́tò mọ́tò sọ́ńsáájì àlẹ́ yóò wá látọ́sí rẹ̀ mọ́ ẹ mọ́ búlọ́ọ̀kù ọmọ tàà sẹ́mọ̀ pé kì í ṣe fún wọ́n kọ́ náà tọ̀tọ̀ nìkan ló sórí fún ẹwà gbọ́ níbi ẹ̀yìn rẹ̀ kọ́dà ó tún gbéra ẹ̀ sáájú ìpàdé ọlọ́pàá ó tẹ́ Muhammad ẹ̀kọ́ fún Allahumma rahmi wa rahmi Muhammad ọlọ́ọ̀kẹ́ tẹ́ Muhammad wà látàbà máa ní àhàdà mọ́kẹ́lú ìwà àwọn méjì ń tàbí ẹ̀kẹ́ ah ẹ̀yìn ìyá àhàdà ẹ̀dá làpẹ́sà àjẹ́sà wa fẹ́. nǹkan tó fẹ́ ló ti náró rò áá ah, ìjẹ́ ọlọ́run àwọn méjì nìkan ìjẹ́ ọlọ́run ó pọ̀ ẹ́ ìjẹ́ ọlọ́run ó pọ̀ ṣèyí èsì sọ fọ́ ọlọ́run ọba kó má tẹ̀yìn ìyà tó bá wà nílé ayé ọdún bá fọ́ fọ́ ọlọ́run ọba kó má tẹ̀yìn ìbìrì ìwọ́n ló jẹ ìyà náà wípé ṣe pé ìdáhùn aláṣẹ tó bá yẹ kọ́lọ̀ kó láàánú rẹ̀ jùmọ̀ tó yẹ kọ́lọ̀ kó mu jìnnà kó òbí jẹ rẹ̀ ẹni tó bá ti ní ìkẹ́kọ̀ọ́ kí ló dì wọn náà jẹ ìyá lọ́dọ̀ ẹni ẹ̀ làbí sọ pé wà láti sálẹ̀ àlẹ́ iná wọn là yà kọ́ ọ̀gá iná wà là yà kọ́ ọlọ́run má jẹ́ sí wa ẹ̀dọ́ kò ní páyà rẹ̀ nípa wa ní kẹ́ wa ẹni tó bá ti ní ìkẹ́ lọ́dọ̀ òbí àjẹ náà yẹ́nì last question ṣe kàbí parí nígbà táwa professor kan wà ní uk à ń pè ní sọ síbi èmi ò lọ uk ò sí àwọn òbí uk lọ first wife so ó wà ní pọtney professor síbi ó wá dà àti bá wọn lè kò lè mọ wọn níbi àwọn ọmọ rẹ pé ìpàdé ẹ̀ dáadáa nínú kan fún tó kiri ẹ̀rọ àti náà sọ pé lẹ́yìn àjẹmí lẹ́yìn àjẹmí yóò mọ àjẹmí tàbí ìwà ọmọ àjẹmí náà ni òun kì í fi ìdààmú wọ́n jẹ́ ìyẹn rí àwọn míì tán bá ní ìlú pàpà tẹ́lẹ̀ ní àárín bá ṣe rẹ̀ àwọn kan wá kàwé àwọn aṣètẹ́sì kan wọ́n wá pé ìgbà ya báyà ní ìgbà bí ìyẹ̀bí ọ̀dọ́ ìdíkà sí ìrìbí ìyàn bí márùn-ún kan ah! wọ́n lè wo ìgbà pé ah dẹ́rẹ́ dẹ́rẹ́ ti ń dé ìyàwó èèyàn wọ́n ti máa ń kí ìdẹ́rẹ́ wọn ti kọ́ sójú ọ̀nà rẹ̀ tẹ́lẹ̀ kọ́ sí ọ́fíìsì ti dẹ́rẹ́ àlùjọ́nà wọ́n ti bá a kọ́ tó ìṣẹ̀lẹ̀ tó náà bá níbẹ̀ ìrẹ̀mọ́nù bá ọ̀nà ìṣẹ̀lẹ̀ àwọn tó wá sí èlò wọ́n wá lọlé kọ́ síbi tá kọ́ dáadáa àti bọ́ kọ́ pé tẹ́lẹ̀ bá tẹ́lẹ̀ lọ́mọ àgbẹ̀ náà òbí wọn náà wáyé nígbà tó ní ó kàyọ̀ ẹ̀wọ̀n ó kọ́ nígbà tí wọ́n ṣe ìgbà wọn náà wá sí ti dẹ ẹgbẹ́ èèyàn mẹ́ márùn ló nan a waya ne bai biya da wani ha tun da kun kwashe aljannan ẹ ti palẹ̀mọ́ àjẹ́nà yìí àjẹ́nà tẹ́ ẹ fún mi ẹ ti palẹ̀mọ́ tí kò sí ìkẹ́ nínú náà irú bẹ́ẹ̀ dẹ́gbẹ́ gba lọ́rùn ìkẹ́ bẹ́ẹ̀ ní nǹkan yìí ẹ̀bí gba ẹ̀bí kéjì bẹ́ẹ̀ bá ti palẹ̀mọ́ àjẹ́nà fún yàn tó bá lọ́wọ́ bá lọ náà wọ́n inú nínú lẹ́nu náà wọ́n inú ó ní tó ṣe ń dà fún kó àṣà àjẹ́nà fún èyí náà gbé ìgbẹ̀kẹ̀ ní palẹ̀ báyìí jẹ́ lẹ́wọ̀n ẹ̀sẹ̀ jẹ́ ìkẹ́ lẹ́nu náà ni. tó ìkẹ́ ọlọ́run ọba náà ní gbogbo òfin àwọn ìdòtò àti ìmẹ̀lì ńlá ọlọ́run ọba tá a bá pín kí ọlọ́run sí ọ̀ngẹ́ǹtì ẹyẹ ọ̀kan nínú rẹ̀ náà ní gbogbo òkè gbogbo wa ń lo òun lọ ìyá tó kí ọkẹ́ òun làbúrò fi ń fẹ́ràn ọ̀rọ̀ ẹ̀gbẹ́ òun lọ̀gá náà ìyàwó fi ń fẹ́ràn ọ̀rọ̀ ẹ̀gbẹ́ ìkẹ́ ẹyẹ ọ̀kan gbogbo yín lọ ayé tó bá di já àlùjẹ́nà yóò wà òwò nàìjíríà náà ọ̀gẹ́dì lẹ́mọ̀ bí kẹ́hìn bọ̀. tó ìkẹ́ yọ̀ kan bọ́lọ̀ bá ara rìdó ẹ̀ lásán báyìí. ẹ̀ tó tọ́lọ̀ àbá kó tó lè wá ó gbàgbé fún ó kà wá fẹ́rú ó yọnu sí wa ẹ̀mí gbọ́n àtàlàáfíà kó fún wa lórí dáadáa. yọba wa pàdé pàdé rẹ̀ pẹ̀lú yọnu yọnu ṣiṣẹ́ wa kó gbà wá lẹ́nu wàhálà lọ́nà ṣọ́ọ̀bù àgbà Thank